وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أكو جا جمتا inṣàlá ó yẹ kí a tẹ̀síwájú lórí tírawa ni adabul mufrad ti imaamu bukhari torí wípé ẹ̀kọ́ tí a ń bá lọ lórí òbí ìwọ̀ tó wà fún bàbá ìwọ̀ tó wà fún ìyá ọkọ̀kan tabarántí ibi tá a ti dúró náà ni ọ̀rọ̀ ẹrú ọlọ́run ọba tó wá láti Yemen ó nígbà tí ó wá sí umrah ó gbé ya ẹ̀pọ̀n láti fi ṣe tawaf torí ya ti dógbó ó ń gbà ó ń gbé ya rẹ̀ ṣe tawaf báyìí ó bẹ̀rẹ̀ sí kí ló ń sọ. So? tí bá tiẹ̀ jẹ́ nǹkan ọ̀gùn fún un lénìí ó ti jẹ́ nǹkan ọ̀gùn fún èmi síwájú but tí nǹkan ọ̀gùn bá ń jẹ̀rora torí wípé ẹnìkan gùn èmi ò kọ̀ǹpléènì o pé èmi ń gbé tèmi ìyẹn ẹrù tí mo gbé yìí tí mo fi ń ṣe tàwa fún mi mi kọ̀ǹpléènì inú mi dùn sí mo yọ́nú sí ìgbà tó wá ṣe tọ́wáfù tán báyìí ó ń wo pé òun ti rí ṣe dáadáa ó wá lọ bá Abdullahi ibn Umar radiyallahu anhu anihuma ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wípé ṣé n tí mo ṣe yìí ṣé mo ti san ẹ̀san tó tó fún ìyá mi lórí n tó ṣe fún mi ní kékeré kí ni ìdáhùn tí Sayyidina Abdullahi ibn Umar sọ fún ni wípé gbíngbin ẹ̀kan tíyà ẹ̀ gbìn nígbà tó fẹ́ bí ẹ èyí tó ṣe yìí ò tí ì pay ẹ off ṣàrántí pé ibi tá a ti dúró nìyẹn láti mú bí ìwọ̀ ọ̀yá bó ṣe pàtàkì tó wá ibi tá a ti dúró nìyẹn inshallah al next sitting sí wa a máa tẹ̀síwájú lórí adam mufrid tá n kà lọ but àwọn ìbéèrè tá a bá ní generally tó jẹ́ pé ó ó dá lórí tí nìkan tí ì ṣe pé tí ó jẹ́ general ìbéèrè ni fadal na bismillah alaikum assalam. ọlọ́run àjẹsẹ̀ fún wa lórí dáadáa ìbéèrè mi dàbí mo fẹ́ need advice ni okay um, neighbor mi kan wọ́n ní pé èèyàn kan ló sọ fún mi pé ó ní wárápá so last but not least I have been thinking pé how can I be of help now so ọmọ ìyá kan wá kí mi recently ó wá ní mọ̀dá yín lòun máa ń deal pẹ̀lú herbs ó wá sọ fún mi pé òun dẹ̀ ní màmá yẹn wá gbèwé fún un wípé òun fẹ́ kó go into herbs ó wá nù dẹ̀ ní nínú ìwé yẹn ó ń sọ bó ṣe lè treat kínní yẹn ah mo wá sọ pé tá a bá ṣe léyìí àmọ́ reward tá a máa gbà mo wá ní kó lọ study ìwé yẹn dáadáa tí ò bá ti ní involve blood tó yẹ pé egbò àti ewé nìkan i will seek second opinion pé. Can we go ahead and do it? When I told my husband, he said, kí n kóra ró lórí ẹ̀ but kí n gba ìwé yẹn lọ́wọ́ ẹ̀. Èmi wá wò ó I won't disclose my identity because ojú àti. Mo wá wò write it in a paper, I'll drop it síwájú mọ́tò ẹ̀. I will now call. Mo lè call from king walek n wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn kọ̀ọ̀kan pè pé kó pé Ọlọ́run jó lè jẹ́ sábàbí oríire fún nǹkan tó ń ṣe kí ni advice yín lórí nǹkan yẹn then wọ́n sọ ní pé wọn ò gbúdọ̀ smoke ní publicly mọ́ each time tí bá bọ́lẹ̀ lọ ra nǹkan lọ́dọ̀ security wa mo máa ń rí bàbá all the time early in the morning ó máa ń mu sìgá ni ah kí ni ẹ̀ máa ń kà mí lára àwọn ọmọdé lè wá fẹ́ ra bóbó fẹ́ ra kí ni wọ́n rí màá yìí náà I told my husband yesterday and I said mo ní kí ni eh, emergency number ń ṣe òun mọ̀ ni pé àwọn ṣàwàdà doesn't want me to involve but mo wá ní màá ti wàá pé can I call the man and explain to him pé dáàdi iṣẹ́ ẹ̀gbọ́n news nípọ́n ní kán má mu sìgá mọ́ tí ò bá wá gbọ́ can I write Lagos State asalaamualeykum. now Takoko, ẹ lè ṣe bẹ́ẹ̀ torí pé truly àwọn ẹlòmíì wà tíyàn bá tiẹ̀ fẹ́ ràn wọ́n lọ́wọ́ lórí ìwòsàn pé èèyàn tiẹ̀ gbọ́ yẹn nìkan àrùn míì ni fún wọn tó jẹ́ pé psychologically ó lè kó bá ìwòsàn yẹn gan látara wípé n tó tiẹ̀ di ọkàn ni gan ó lè má jẹ́ kí nǹkan kan yẹn ṣiṣẹ́ so tẹ́ ẹ bá sneak in tẹ́ ẹ wá pass information rẹ̀ sí it's okay. The second one kí àáfà bá sọ̀rọ̀ ìyẹn bàbá onísìgá tí ò bá gbọ́ kí wọ́n fi tó ìjọba létí torí sìgá mímu haramu ni bí nísìnyí kárẹ́ni tó mutí tí wọ́n bá ti ṣe ọtí mímu ní èèwọ̀ bọ́lá wọn bá ṣe ṣe ní èèwọ̀ haramu ni sìgá mímu tí ò bá fẹ́ gbọ́ ká fi tó ìjọba létí láti símú rẹ̀ dánrin because a gbọ́dọ̀ sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n wà ní ìjọba láti mú ìbàjẹ́ kúrò lórílẹ̀ now hmm. now. asalaamualeykum tila ẹ jọ ìwẹ̀ ẹ after monthly period tí èèyàn máa ń wẹ̀ yẹn tí ìwẹ̀ after monthly period tí obìnrin máa ń wẹ̀ tí tó bá pèèyàn observe pé nature irun títí ẹ̀ tó bá tu sílẹ̀ omi ò kí ń penetrate ṣé sílẹ̀ láti wẹ irú wẹ̀ yẹn pé omi ò kí ń penetrate ṣé èèyàn lè weave ẹ̀ láti máa fi wẹ ìwẹ̀ yẹn. now kí wọ́n túrun lẹ̀ ní nasuwa lórí tó bá fẹ́ wẹ̀ kí wọ́n túrun lẹ̀ irun títú gan jẹ́ kí irun penetrate ju weaving lọ á jẹ́ kó mi penetrate ju weaving lọ á kàn ní ìdí kí yàn dá mọ́ omi sí ni kó fi lè penetrate títú yẹn ló ló bọ́jú ọ̀nà mọ́ now. conclusion tèmi ni pé ehm, ẹnìkan ìyàwó ẹ̀ ti rí i pé ó máa ń ṣe ṣìnà wọ́n dẹ̀ ti kà pé ó ń ṣe ṣìnà. ó kà pé ó rí i. as in wọ́n mọ̀ ó pé ó máa ń ṣe wọ́n máa ń rí i pẹ̀lú àwọn obìnrin. no pé wọ́n ń rí i pẹ̀lú àwọn obìnrin mean kò ń ṣe ṣìnà. ok wọ́n ní wọ́n ti confam as in. wọ́n rìnrìn kùnrin. ó rìnrìn kùnrin eh, ọkùnrin yẹn. because a gbọ́dọ̀ ṣọ́ ọ̀rọ̀ inna sam'a wal basara wà fúáàdá níta gbọ́ àti níta wò àti tó jáde ní ẹnu wa gbogbo eré ìlànà ọba máa bí wá léèrè rẹ̀ a rí ọkùnrin ọlọ́kùnrin ó fọwọ́ obìnrin tí ìṣẹ̀lẹ̀ tó ẹ̀ ó ti rìnrìn kùnrin but ká tó sọ pé ó ṣe ṣìnà ẹ̀rí yẹn gbọ́dọ̀ pé now ká azum pé ó ṣe ká ní ó ṣe. rárá àní azum. ok ó rìnrìn kùnrin. ààrẹ ọkùnrin ni ó rìnrìn kùnrin irin rẹ̀ kò jágere irin rẹ̀ ò jágere. pé tí wọ́n bá fi ìyún júwe èèyàn àìdá ọkùnrin tàbí obìnrin nǹkan burúkú ni ìyẹn ti tó lọ́rọ̀ but ká wá kọjá làájúwe kọ́mọ́dé pé látara pé a fẹ́ tún nǹkan ṣe àwa náà wá gba tí a tó tún wá ju tí a fẹ́ tún ṣe lọ. so ìyàwó yẹn wá ń páyà pé eh, òun lè kó nǹkan látara ẹ̀ bí a bí. ara kìí ṣe ń tẹ́yà kó páyà nù iná ọlọ́wọ́n bá ní kó kọ́kọ́ páyà náà fún ọkọ rẹ̀ because kìí ṣe lára ṣìnà nìkan lèyẹn ti lè kókò kúkò ó lè kó lọ́nà míì tó pọ̀ tó ti yé báyìí nísìnyí but for that. so eh, ìyàwó yẹn wá fẹ́ gbà fún ọkọ ẹ̀ láti lè súnmọ́ ṣé ó tó nǹkan tí ó fi lè sọ pé kó má sùn mọ́ òun torí ó ń bẹ̀rù. kò tó kò tó lópin ìgbà tó bá sì jẹ́ pé ọkọ ẹ̀ ni tó bá kọ ọrùn fún òun gan wà ó ti kóra rẹ̀ sínú ewu. ìtò lè ṣe nìyí kó sọ fún un pé kó lọ ṣe test kí ó ṣe test kó wà sátẹ́ torí irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kò gbádùn ó tún rìnrìn kùnrin ó ní TB ó tún rìnrìn kùnrin ìgbà tí wọ́n ń fún un ní treatment TB tí ò fẹ́ gbóògùn wọ́n wá ní a káwọn tó continue pẹ̀lú treatment yẹn o kí wọ́n kọ́kọ́ check náà ṣé ó ní HIV or not ó test positive but ìyàwó sì ló ń lọ́fẹ̀ẹ́ òun ò ní kò mìíní wípé òun ò kọ́ àwọn ọmọ ọgbọ́n táwọn máa dá sí àwọn sì máa bẹ́rí àníyàn lọ àtàkọ́rí jí tẹ̀ ó yà mí lẹ́nu ó jẹ́ ní tó yà mí lẹ́nu gan wọ́n yìí bẹ́rí àníyàn lọ pẹ̀lú bẹ́ẹ̀ náà ó tún ṣe ṣìnà. so ọmọ ìgbà tí ọwá ibi tí wọ́n ti ká mọ́ṣìnà ọwá ní òun fẹ́ fẹ́ ni òun ti kódà òun ti ṣe agdo ìyàwó wa ń sọ pé òun fẹ́ bẹ́sẹ̀ òun sọ̀rọ̀ tí ó fẹ́ bẹ́sẹ̀ sọ̀rọ̀ torí pé <laughs> ó ṣe ìyàwó mi ni àbí kí ni the real thing gan bẹ̀ torí kí ni ẹ̀ma tó ń jà fún gan gan gan torí ẹnikẹ́ni tó bá kọ́kọ́ tàbí tó kọ́ ìyàwó tí èṣe lójú ọ̀nà bọ́lá wọn bá ṣe làálẹ̀. La gbogbo tó bá dáwọ́lé kò ní ẹjú amako sí wàhálà ni amako sí wàhálà ni. ìtòwà fún tó lè ṣe ni wípé tí ò bá wà satisfy pẹ̀lú ẹ̀ mọ́ torí pé ó mọ̀ pẹ̀lú páyà ọlọ́run ọba tẹ́lẹ̀ ni ó ti wá kó sínú pàkúté àṣetán nísìn wọ́n dẹ̀ pé sákìyèsí kò fẹ́ gbà ó wá ń fẹ́ máa fa ìkórira nítorí tọ́lọ́run torí ìkórìíra àwọn nítorí tọ́lá wọn ba èyí pé torí pé ní í ṣe tí ọlọ́run ò fẹ́ èèyàn ti ní ìkórìíra rẹ̀ ó ní option ipe kí wọ́n dissolve marriage yẹn dissolution tí wọ́n bá ti dissolve ẹ̀ pé tú mi lẹ̀ tó bá ti lóun túlẹ̀ mo mọ̀ yí pé inshallah kẹrin a ti ṣe léyìí ní dọ́sà àwọn ẹ̀yin sisters pẹ̀lú afa mọ̀tọ́dà kò ní sukna kò ní nafaq ilé wọn láti lọ ṣe ìdá uh, eh, oṣù kan ṣoṣo dẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé síwájú ìgbà yẹn kò sí àṣepọ̀ kankan láàrin wọn àtọkọ ẹ̀ kò ní ìdá kankan tá a ṣe naam so wọ́n ti túra wọn ó ti túlẹ̀ nìyẹn naam. asalaamualeykum. wa kan sara n ẹ jọ sàmúfẹ́ bèrè pé Eh, àwa tá a jẹ́ mùsùlùmí tá a fẹ́ rán àwọn ọmọ wa lọ sí secondary school tó wá jẹ́ pé àwọn boarding federal schools tó jẹ́ boarding tó aburú wo ni ó wà ń bẹ̀ ṣé a lè rán wọn lọ ni àbí ká má rán wọn lọ then most of the private schools hmm. tá à ń rí pé ó wà tí afẹ́fẹ́ ọmọ sí àwọn tíṣà tó wà ń bẹ̀ wọ́n máa ń rò pé wọn ò pojú owó tó torí àwọn federal schools yẹn àtàwọn state àwọn government máa ń train àwọn teachers here I mean lóòrèkóòrè tó yẹ pé èèyàn á wò pé ó fi èèyàn lọ́kàn balẹ̀ ju pé kéèyàn máa sanwó ńlá ní secondary school tí ó jẹ́ private ọ̀ tó jẹ́ mùsùlùmí tó yẹ pé mùsùlùmí ló ní bọ̀tún àwọn tíṣà yẹn ò ní training tó ṣe kínní but àwa ń ròó pé bóyá àwọn federal schools o kà sẹ́ǹdà ọmọ lọ but a tún wá ń bẹ̀rù pé àmọ́ nǹkan tá a lè ṣe. Hmm. Hmm. Challenge is a practical challenge out of the challenges táwọn òbí ń face boarding school ni mo lọ that's over forty or fifty years ago as late as then nínú gbogbo àwa bíi mẹ́wàá tá a jọ wà níbì kan náà èmi nìkan ni mo dá yàtọ̀ gbogbo àwọn yòókù wọ́n mu gbó wọ́n ń kóbìnrin wọ́n ń mutí wọ́n ń mu kò sí tí wọ́n yìí mu as late back as close to fifty years ago ni ẹ o ó dẹ̀ ń bàjẹ́ sí ni ó ń bàjẹ́ sí ni tí ó bá possible ní àwọn ibi schools táwọn èèyàn rí yìí tí ọmọ á máa ṣe dé ńbẹ ọbẹ̀ tán tó jẹ́ pé wọ́n á wà lọ́dọ̀ ẹni tí wọ́n á máa mójútó pàápàá ọmọbìnrin kó dàgbà kó ní rírè nígun mọ́ èèyàn báyìí ló ṣe fàjù is either torí schools wọn yẹn kan jẹ́ home inside home ni school yẹ kó jẹ́ but gẹ́gẹ́ bí ẹ ṣe mú wa ọ̀gọ̀rọ̀ àwọn private schools owó kan ń bẹ wọn ò kájú òṣùwọ̀n because most of the teachers are not trained teachers they are not trained teachers wọ́n kàn rí wọn ò ní ọ̀nà míì tí wọ́n fẹ́ lọ ni wọ́n fi ń ṣe teaching but nevertheless there are one or two ways out of it the ways some of the ways out of it ni pé kéèyàn gba lesson teacher tó yanjú láti fi augment ẹ̀ this one these are one of the ways otherwise truly federal schools are still better followed by some state schools torí ẹni tí wọ́n bá máa gbà yí pé kó wá ṣiṣẹ́ teaching and certificate teaching wọ́n á dẹ̀ ìtún fún wọn ní bí àwọn coaches and orientations bákan but there are still some private schools tí wọ́n fear the only problem now, ni owó owó wọn wà high that's true but téèyàn bá fẹ́ mú ọmọ lọ sí any of these federal schools or uh, government schools tí ò ní jẹ́ ó súnmọ́ gbègbè kéèyàn make homes mean fún àwọn ọmọ yìí lọ́hùn tí ò fi ní jẹ́ pé gap yẹn eh, vacuum yẹn tó bá ti wà created in life ó lè má ṣe dí mọ́. Eh because a rí cases àwọn ọmọ míì tó jẹ́ pé látara pé wọ́n lọ sí boarding school ní wọ́n fi di homosexuals torí pé kí ni àwọn seniors wọn wọ́n ń compel wọn láti practice gay pẹ̀lú wọn as late back as that fifty years ago káwámọ́sẹ̀ so ìsìn tó jẹ́ pé lórí fóònù ni lórí íńtánẹ́ẹ̀tì ni lórí gbogbo oríṣiríṣi orí burúkú yẹn ló ti kún bẹ̀ so òbí gbọ́dọ̀ wà very very cautious and very careful kọ́lá wọn fún àṣẹ. asalaamualeykum sir. wákàtí sara àti. asanu lọ́yìn lè. ẹ jẹ́ sà question mẹ́ta ni fẹ́ béèrè ẹ wá bá mi dáhùn papọ̀ number one lórí òbí lórí òbí bí mo ṣe márì yìí ṣé gbogbo nǹkan tí bá ń ṣe fóòbí mi màmá gba ládá. bẹ́ẹ̀ni. number two ṣé obìnrin lè ṣe dreadlocks. ṣé. obìnrin lè ṣe dreadlocks irun dreadlocks natural hair lè máa fi ṣe. ok. ọmọ dàbí dàda báyìí dreadlocks. kí ló entails. irun yìí náà lè máa fi ṣe natural hair. no n tí mo sọ ni pé kí ló entails ṣọkọ ẹ ló ní tó wù ú nìyẹn ni. obìnrin yẹn ló fẹ́ fi. ó fẹ́ fi dọ́kọ ẹ lọ́rùn. <laughs> bẹ́ẹ̀ ni ọkọ ẹ dẹ̀ láìkì ẹ bẹ́ẹ̀. mi mọ o. kọ́kọ́rọ́ béèrè lọ́wọ́ ẹ̀ náà. ok tó bá fẹ́ jẹ́ kó bá yẹ kó má fi jọ àwọn ara stephanians. no. kó dẹ̀ má kó má bi di tẹ̀sibí because tó bá di tẹ̀sibí àti haram kọ́tàn. ok kó má fi ṣe tẹ̀sibí ó fẹ́ fi dá lọ́rùn ọkọ náà dẹ̀ fẹ́ bẹ́ẹ̀. ok àti nítorí pé kò sóhun kankan pọ̀ mọ́ kì í dẹ̀ ṣe wípé ó change nature. now. number two sir. now èèyàn kan ló fẹ́ bẹ́ẹ̀ question ó kí bóun ó ti ń disturb kí bóun béèrè. now so òun ni pé ó ní ọkọ òun máa ń ṣe nǹkan fóun tẹ́ kó máa ń dùn òun bí àkó òun tó bá ní kó fóun lówó máa ń kò sá kò sínú kinní bọ̀ tó bá fẹ́ ṣe fún àwọn ọmọ ẹ̀ á fún àwọn ọmọ bọ̀ anything anything. àwọn ọmọ ẹ̀ ṣọ́ náà ló bá àwọn ọmọ ẹ̀. òun ló bí bọ̀ anytime tí umu bá fẹ́ béèrè owó problem nǹkan kan máa ò ní ìdẹ̀ kẹ́tígẹ́. ṣé ọkọ náà ń ṣe fún rẹ̀. mi nkan tó kọ ni bóun béèrè ni ẹ wípé ìgbà tó bá ṣáà ti kan tóun bá fẹ́ nídìí nǹkan nǹkan kan ṣáà máa ṣẹlẹ̀ ṣá bọ̀ tó bá kan pé bí yàtọ̀ ọmọ nǹkan kan ò ní nǹkan fẹ́ ni pé ó ní tó bá ń ṣe kinní yẹn ọkùnrin òun máa ṣáà ń ṣe pé ah, ẹni yìí kó dẹ̀ má yẹ owó tí ò ó ní òun máa ń òun máa ń rò bọ̀ òun ò sọ wípé ṣé bóun ṣe ń ro yẹn tí kinní ẹ̀ wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé kò yẹ kó òun gbẹ̀ṣẹ̀. ó ń gbẹ̀ṣẹ̀ ó ń gbẹ̀ṣẹ̀ aṣọ ń gbẹ̀ṣẹ̀ ó ń gbẹ̀ṣẹ̀ torí pé ó ti di heal feelings. ok heal feelings yẹn mistake kan tí kí ẹni òbí gbogbo ike ọmọ ṣe ni mere fact wípé wọ́n ní kẹ́ ẹ jókòó lé ẹ jókòó lé. Hmm wọ́n ní ẹ ṣe báyìí ẹ ń ṣe bẹ́ẹ̀ ẹ ń gbọ́rọ̀ sí àwọn ọkọ yín lẹ́nu wàláhì làzìm ọlọ́run ṣàyíyàn tó jẹ́ wípé in tó yẹ kó pọ̀ fún yín ní ṣíṣe jù wọn làdúrà kìí ṣe hill feeling because tẹ́ ẹ bá ní hill feeling àṣẹlẹ̀ hmm. ẹ lè mọ̀ mọ̀ torí pé ṣe mọ̀ tẹ́ ò bá mọ iye ara ẹ̀ nǹkan burúkú ni ẹlẹ́mọ̀mà ẹlẹ́mọ̀mà táwọn kan bá ti ní àwọn kóra ró fọ́lọ́hún ọba wọ́n yapa sí ti àwọn tí ó kù ń ṣe láìda àwọn kóra ró fọ́lọ́hún ọba ìkóra ró tí wọ́n kóra ró fún ọba adẹ́dá yẹn ọlọ́run ọba ó fa ọwọ́ rẹ̀ á fi wọ̀ wọ́n nínú fífọwọ́ wọ̀ yẹn ò ní wípé tẹ́ bá tọrọ nǹkan ọlọ́run ọba á fi bẹ́ẹ̀ fún un a nínú àwọn àfáà tí wọ́n sọ wípé afọ́jú ni wọ́n wọ́n ní problem ojú wọ́n ní problem àrùn torí pé ìyá jẹ́ òbí dáadáa ó máa ń sunkún sí ọba adẹ́dà wípé kọ́ sábà òun kọ́ bá ń ṣàánú òun lọ́lọ́run ọba fi jẹ́ kí ẹni yìí rìnà ó wà bẹ́ẹ̀ nínú tàn so kẹ́mọ̀ ní ill feeling rather n tí kò máa ṣe ládùúgbò àkọ́nilọ́kàn ní wọ́lọ́ba bá ń yí padà kó tiẹ̀ lè máa ṣe bó ṣe ń ṣe fọ́ọ̀mù ẹ̀ kó ṣe fẹ́mi náà ìwọ ọlọ́run bá bá ń darí ẹ̀ sí ọ̀dọ̀ mi bó ṣe ń darí bó ṣe ń darí ẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀ darí ẹ̀ sọ́dọ̀ tèmi náà that's the best. ẹ sọ eh, ṣé hmm. bí bí ok bí ẹni yẹn ṣe ń ṣe fún yẹn tó bá dákẹ́ tó ṣe sùúrù tí ó sọ kankan ṣé ọkọ yẹn ń kọ́ tí ò bá níwájú ọlọ́run bá. tó bá ṣe sùúrù tó ń mú mára wà àgbàládá eh, tó bá ń ṣe torí tọ́lọ́run bá àgbàládá ìyẹn ìyàwó àgbàládá tó bá jẹ́ pé ọkọ ń ṣe é fún rẹ̀ ó kàn fi ń dun ọmọbìnrin yìí ni ẹ̀tọ́ ẹ̀ ló fi dùn tọmọbìnrin yẹn ò bá yááfì rẹ̀ náà a kò tiẹ̀ níwájú ọlọ́ọ̀bà bọ̀ tó bá yẹ pé kì í ṣe pé ó fi dùn òun gan ò ṣe fún rẹ̀ bọ̀ ntọ́kàn wo ni wípé hm, àwọn ọmọ yìí ẹ jẹ́ ká mójútó wọn àwọn ọkùnrin báyìí ṣọ̀wọ́n pé òun ah, àwọn ọmọ ẹ jẹ́ ká tẹ̀ mójútó àwọn ọmọ yìí ná torí ọ̀gọ̀ àwọn òbí wa báwọn náà ṣe ṣe nìyẹn wọ́n ta ta nǹkan wọn láti fi jẹ́ pé kí ọmọ ó kó yanjú that's the best way ṣùgbọ́n tó bá yẹ pé òun náà ń ṣe é fún rẹ̀ kò kàn ṣe fún ọmọbìnrin yẹn ni ó ṣàbòsí sí. ṣe tó bá ah. jẹ́ pé torí ah má jẹ́ ń ṣe fúnra mi kílẹ̀ o torí tí bá ṣe fúnra mi sìn máa fẹ́ ṣe fóun náà ó wà bẹ́ẹ̀ sá. <laughs> Oh, èkó lélẹ̀ yìí sí. <laughs> ó wà bẹ́ẹ̀ lóòótọ́ ah. ó wà bẹ́ẹ̀ lóòótọ́ má jẹ́ ń ṣe ó wá fi ń dínà rẹ̀ àwọn ah, ìmọ̀ afọmọbìnrin olóbìnrin lẹ́tọ̀ tiẹ̀ tí ò bá fún lẹ́tọ̀ tiẹ̀ tọmọbìnrin tíyàwó òde yọ̀ǹda ah, ẹ̀ṣẹ̀ ni tí ò bá yọ̀ǹda ẹ̀ṣẹ̀ ni. asalaamualeykum. wa aleykum salaam. na question mi ni pé àwọn ọmọ mo ní ọmọ school. na so àwọn bíi primary two primary three ni àwọn ọmọ yìí. na so ọwọ́ náà fẹ́ kó wọn lọ fún excursion. na àwọn kan ń lọ sí water parks àwọn kan dẹ̀ ń lọ sí Abẹ́òkúta so àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ ni ṣé ẹnì ṣé ẹnì kankan tẹ̀lé wọn lọ. àwọn tíṣà wọn okay. so ọwọ́ ní káwọn ọmọ yẹn mú boxer àti singlet okay. kọ́ mu dání láti ṣe kí ni. bóyá fẹ́ fi swim. Okay so mo wá ti gbọ́ pé ṣé islamic college ṣé ó wà òkè kéèyàn múrùn kan fún bẹ́ẹ̀ yẹn fún ọmọ kó mu lọ kọ́ á change wọn àtọkùnrin àtóbi wọn pé kọ́jọ wà nínú omi kọ́ máa. kò wá ok. secondly tí àwọn tó lọ sí Abẹ́òkúta yẹn náà àwọn ọmọ yẹn sọ ọ́ ní the last time tó kọ́ àwọn lọ sí ilé ọba ìṣeré àbí ìdímọ̀ nípa ìṣògbà táwọn débẹ̀ àwọn á ní káwọn obìnrin kúnlẹ̀ àwọn ọkùnrin ó ní dọ̀bálẹ̀. ṣé kìí ṣe muslim school ni. muslim school ni. wọn ò gbọ́ yé. so tí wọ́n sọ pé ọwọ́ tún wọn lọ sábẹ́òkúta ọba ṣé kí yan aláà wọn àbí kí yan máa aláà. kí yan máa aláà rẹ̀. second ni pé irú ẹni èèyàn ní ọkọ. bẹ́ẹ̀ni. tẹ́ pé kò kò bí. èèyàn ní ọkọ kọ ọkọ èèyàn. ọkọ èèyàn tí ò bìkítà lórí àwọn mọ̀lẹ́bí bí ọmọ. so kí wọ́n rò pé ah, lára àwọn ọmọ ìyá èèyàn tẹ́ pé àwọn ojú ọlọ́run ni ṣé èèyàn lè mú irú àwọn ọmọkùnrin náà mẹ́ kí wọ́n mú fún wọn pé kọ́ máa tọ́ wọn àbí náà. àwọn tí wọ́n ń wojú ọlọ́run yẹn ṣé wọ́n ní ìwà tí wọ́n lè fi kọ́ mọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. tí wọ́n bá níwà tí ọkọ dẹ̀ fọwọ́ sí èèyàn lè ṣe. náà náà. wọ́n ní wàhálà làǹtì. asalaamualeykum sir. wa aleykum salaam tula. ẹ jọ sá téèyàn bá èèyàn ti kírun tán èèyàn kí rákàtà alifajiri. naam rákàtà alifajiri. rákàtà alifajiri. naam. kíyàn wá tó kíyàn tán kí wọn tó kí yẹn tán èèyàn ti kọ́kọ́ kí eh, eh, wítìrì. bẹ́ẹ̀ni so ìgbà tí èèyàn wá kí tán wítìrì náà lèèyàn kọ́kọ́ máa kí kó tó kí rákà tàlùfẹ́yì. ok sir now so mm. èèyàn wá kí tán èèyàn wá eh, last rákà èèyàn wá forí kanlẹ̀ ní ẹ̀ẹ̀kan èèyàn ti gbàgbé now so èèyàn wá kírun tán èèyàn wá rántí now ó wá yẹ èèyàn tún gbàgbé èèyàn wá kí rákà tàlùfẹ́yì now so èèyàn wá rántí. wítìrì lèèyàn ti ṣe. mistake mistake yẹn yeah. ok so èèyàn wá kí rákà tálífàjì èèyàn wá kí tán èèyàn ṣẹ̀ tún wá rántí èèyàn wá mọ nǹkan téèyàn máa ṣe. kójó kò kó mú sájídà tó mèsì yẹn kó mu wá tó bá mu wá tán tó bá sálámà kó wá ṣe ìbàdí. ok sir ẹ jọ sir tí ẹni sà mọ̀ pé ó máa ń mọtí ọ máa ń mutí. bẹ́ẹ̀ ni sà hmm. so ó wá sálámọ̀ síyàn àti ẹni tó jẹ́ pé muslim ló ti wá di christian àti christian hmm. tó máa sálámọ̀ síyàn ṣé èèyàn lè dáhùn sálámọ̀. èèyàn dáhùn bẹ́ẹ̀ ni ok sir then attire ta máa ń ṣe yẹn ṣé báyìí ni ok. a máa mú ní movement tó jẹ́ wípé a difficult kẹ́ tó rí i pé ó mú. ok sir then ta máa. ṣe báyìí. ẹ jọ sá báyìí tó máa ṣe báyìí. àwọn kan máa ń gbọ́ méjì báyìí kò sẹ́ẹ̀rì fún. Okay Sam. ẹ jọ sir. ẹ sí. ẹ jọ mo ní bóyá wà dàbí ìmọ̀ràn. ok um, àwọn mọ́dúrásà táwọn ọmọ wa ń lọ. bẹ́ẹ̀ni. mọ́dúrásà kan wà ní area ọ̀dọ̀ mi. a gbọ́ yé pé wọ́n gbìyànjú gan-an pé lórí Arabic due to pé ọ̀dọ̀ mi jìnnà mo dẹ̀ fẹ́ kéwú so I have to go there but wọ́n nǹkan tá a dictate ni pé táwọn ẹ bá máa kí wọn wọ́n máa ń lóṣò ni and assalamu alaikum wọ́n máa ń lóṣò. Eh, ayẹ́pọ̀ náà ní virus lára ni ẹ̀ so wọ́n máa pàkíyèsí ẹ̀. no àwọn ọmọ yẹn yìí kéré nǹkan tí mo kàn ń sọ ni pé ṣé irú ilé kéwú yẹn dọ̀nà ẹ bá ṣe wò pé a fẹ́ kéwú a fẹ́ kéwú. bẹ́ẹ̀ni kí la ṣe ṣe. kì í ṣe jọ́sìn lè kí ó lè yẹn ti lọ́ọ́ máa kéwú. òótọ́ ni ṣe kóyà má kó fáírọ́ọ̀sì mbẹ́. òótọ́ ni ṣe mm-hmm. àmọ́ ẹ mi wọ́n ṣe gbìyànjú dáadáa àwọn tó gbìyànjú jáde bọ̀ they don't have. Eh, wọn lákìdá. bẹ́ẹ̀ni. ẹhẹn ìyẹn dẹ̀ ní iṣu. báwo la ṣe fẹ́ ṣe. àwọn àbí tí a ti gbẹ̀ lákìdá. a ṣe gbìyànjú dẹ́ni eh, ẹ̀mí lè jẹ́ mọ̀ràn ẹ sọ fún àwọn abuse inshallah go they should go kí wọ́n send out bill kan kí wọ́n kọ́ ìyàwó wọn bẹ́ẹ̀ni orí wí náà inshallah but but solution wà fún tẹ ẹ bá tì wọ́n sí rìn wọ́n á jáde. salamu alaykum. aleykum salaam. question eh. tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé mo ka ìwé kan ìwé yẹn wọ́n give for uh, give for a muslim woman <laughs> inú ìwé yẹn wá sọ yìí pé obìnrin eh. pé eh. Eh. wọ́n ní obìnrin pé aṣọ pé aṣọ wọn gbọ́dọ̀ máa kọ ilẹ̀ ilẹ̀ dàtí health wọ́n fẹ́ gbọ́ mo ní láti béèrè lọ́wọ́ yín pé kí lèèyàn lè pé ṣé òótọ́ ni aṣọ obìnrin ò lè kanlẹ̀ torí wọ́n kọ wọ́n kọ pé kò gbọ́dọ̀ kọ health dàtí kò gbọ́dọ̀ kanlẹ̀. the prophet sallallahu alaihi wa sallam wọ́n sọ wípé aṣọ ọkùnrin kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ tó bá kọjá kókósẹ̀ iná ni ntí òjíṣẹ́ náà sàásàlám sọ ni wọ́n wá béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàásàlám pé aṣọ tóbìnrin ń kọ́ wọ́n ní kí wọ́n fi a span báyìí kí wọ́n fi kún àwọn obìnrin wa ń raise issue pé táwọn bá fi span kún ìyẹn ọwọ́ kan báyìí táwọn bá fi raise ẹsẹ̀ sókè báyìí gìgísẹ̀ máa hàn òjíṣẹ́ náà sàrà sílà wà ní kí wọ́n fi amlent kún wọ́n wá wá pé táwọn bá fi amlent yẹn kún táwọn bá ń kọjá lọ àwọn máa ń kọjá níbi tó dọ̀tí tẹ́gbìn lè wà ń bẹ̀ then òjíṣẹ́ náà sàrà sílà wà béèrè pé tẹ́ ẹ bá kọjá níbi ẹ̀gbin yẹn ṣé ẹ máa ń kọjá níbi tó mọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní for other bidak ibi tó mọ̀ yẹn ti take care ibi ẹ̀gbin tó mean wípé kí ni aṣọ obìnrin gbọ́dọ̀ flock nílẹ̀ ẹlẹ́ ni ṣùgbọ́n àwọn modern sisters wá pé ok ṣé bí wọ́n fẹ́ ká bo ẹsẹ̀ ni wọ́n wá lo socks wọ́n wá wọ trouser tó gùn tó fẹ̀ láti fi cover ẹ̀ ìyẹn náà mọ̀. salamu alaykum question tí mo tún fẹ́ bẹ̀rẹ̀ ni pé téèyàn bá ṣẹ̀ṣẹ̀ kó dé new site eré àṣìká wo ló dáa kí àwọn máa ṣe níbi bẹ̀. kéèyàn yẹn náfìlà téèyàn bá ṣẹ̀ṣẹ̀ kó débẹ̀ wọlé yẹn kéèyàn yẹn mọ́náfìlà ara ká méjì wá. then gbogbo ohun téèyàn bá máa ṣe nínú ilé yẹn ní agbègbè bẹ̀yẹn kó máa tẹ̀lé súnà kó dẹ̀ máa ṣe àwọn àkàrà rẹ̀ rẹ́gbẹ́rálẹ̀ tí ẹ̀ á yàtọ̀ nínú gbogbo agbègbè. welcome sọ́dọ̀ àtọ̀. question tí mo fẹ́ béèrè ó ní pé ẹni tó ní fibroid as in ó ní àìsàn lára kò dẹ̀ fẹ́ pass through medical kìíní pé bóyá kan operate ẹ̀ so ó wá wèé pé because onítàn wèé pé instead of kóun ṣe kóun pass through medical line yẹn. now òun á yà stay pé bóyá kóun má bímọ láyé ni. kóun má bímọ láyé. now as in ni pé ó bẹ̀rù as in ó páyà láti pass through medical kìíní yẹn pé kàn operate ẹ̀ because many people tó ń bá operate. Ah. wọ́n máa ń sọ bá a lọ náà ni. no kì í ṣe gbogbo ẹ̀. but most of them. Wọ́n, no advancement on quacks wà àwọn quacks but mo rí cases most cases tí mo rí ní a particular hospital one succeed àwọn yẹn wọ́n dẹ̀ ń lóyún wọn ń bímọ. but onítàn gangan páyà láti ẹ̀ tí ó ìbẹ̀rù yẹn wà lára ẹ̀ hmm. so ó wò ó pé bóyá kó ń lọ fún bóyá bíi apps àbí hmm. bíi àgbo. sórí <laughs> example yẹn dàbí example yẹn tó yẹ pé ó ń páyà yí pé àwọn obìnrin tí wọ́n bá ń rọbí ẹlòmíì máa ń ba lọ́kọ́ á òun ò ní fẹ́ lóyún so kó gbára lọ́lọ́wọ́n ọba kó bẹ lọ́wọ́n ọba inshallah ọlọ́wọ́n ọba. na but shake. èmi wò pé. but herb wà herb wà tó máa take care no doubt ó lè ba eh, ó lè lọ fún herb ó lè lọ fún herb ó lè lọ fún herb. but ó wá rí ẹnìkan tó yẹ pé bóyá wọ́n máa ń lo àwọn prophetic medicine yẹn. okay. tó yẹ pé bóyá ó lè lọ tó máa cure rẹ̀ fún but onítọ̀ náà. ẹ dẹ̀ sure ẹ rí ẹnìkan tí wọ́n ti rí cure báyẹn rí. bẹ́ẹ̀ ni. because most àwọn ti claim pé àwọn ń ṣe prophetic medicine gbájú ẹ̀ ni wọ́n ń ṣe but sheik nǹkan tó tẹ̀ wá pẹ́ mi láyà níbẹ̀ ni pé owó onítàn yẹn ẹ mọ̀ àwọn most àwọn èèyàn tí mo máa ń rí wọ́n máa ń sọ ní virus lórí débi pé wọ́n máa ń sọ mú àtàṣe treatment wọn mọ́ ike bóyá jìnnù jìnnù wà ń bẹ̀ so ibẹ̀ yẹn ni ìpáyà yẹn wá wà because that person kò fẹ́ lọ fún medical line rárá bẹ́ẹ̀ni and ó fẹ́ lọ́mọ láyé kò dẹ̀ fẹ́ kó operation More advice ẹ kó operation then another problem with that operation ni pé mọ owó tó máa tó máa cost. no go raise owó tó bá kígbe síta wọn bá raise owó inshala inshala sọsọra labeg. tẹ́ máa ń jẹ èkùrọ́. ó possible ó dẹ̀ shrink ẹ̀. Eh. obi <clears throat> ma. but ẹ mọ̀ pé. mo ma mo ma herbs ẹ tó jẹ́ pé adizo fún rẹ ni. but mi recommend it. ìtàn sọ yìí ó ti pọ̀ débi pé ó ti kún ilé ó ti gba gbogbo ilé ọmọ. no a yọ a a melt dànù ni a kan melt haba kìíní ni ahmed dànù. ṣé àjẹ́ pé bóyá máa fún mi lóògùn yẹn. rárá mo fẹ́ kó lọ sí hospital. subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka. sáwọn ikọ̀ ntìlá. please. salamu alaykum wa rahmatulah. naam lórí ọ̀rọ̀ nǹkan tí àwọn ọmọ yẹn tó ń sọ nípa pé àwọn ilé kéwù kọ̀ọ̀kan so mo á fẹ́ connect ẹ̀ mọ́ pé àwọn questions kan wà tá a máa ń béèrè ní alcohol tó jẹ́ pé tá a bá béèrè a máa béèrè ẹ̀ níbèrè pé nǹkan táwa ń ṣe níbí báyìí báyìí instance mo fẹ́ mú àbí mẹ́ta ni tí mo dẹ̀ fẹ́ kó jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá kẹ́ máa bá wa ṣe níṣe yìí pé táwọn èèyàn kan bá ní problem yẹn tó bá ní virus yẹn ká gbìyànjú virus yẹn ni ká try láti pass àwọn èèyàn pé eléyìí ò dáa irú pé àwọn ọmọ lọ sí water park muslim school ní school yìí wọn ò dẹ̀ ń ṣe tá a lè bá ká bá sọ̀rọ̀ wípé àwọn ọmọ ọ̀rọ̀ yín o tó bá ti di pé ẹ máa ṣe báyìí. àwọn níwọ̀n ni wọn tí wọ́n bá bá wọn wọn ní àwọn alákìdáde lè tí wọ́n ti pọ̀ jù àwọn kan wà bẹ́ẹ̀. <laughs> like irú school tó ń sọ yẹn wọn ò ń ṣeré èèyàn bẹ́ẹ̀ yẹn. okay so wọ́n tún wá fẹ́ lọ sí irú abẹ́òkúta àbíbí kọ̀ọ̀kan kọ̀ bẹ́ẹ̀ yẹn ìṣètí tó jẹ́ pé a lè meet wọn personally ipe à báyìí o àwọn ọmọ wọn yẹ má jẹ kán ṣe káfọwọ́ wẹwọ́ pẹ̀lú ẹ̀ kó yí àfi ní tiwa bẹ́ẹ̀ni so bẹ́ẹ̀ náà ní ilé kéwù yẹn èèyàn máa pè wọ́n náà ni. but ọ̀gọ̀rọ̀ àwọn míì nílé kéwù yẹn wọ́n ti wọ́n ti seal up mind wọn. òun gangan ó kéwù lé ó ṣe bí ẹ ń gbọ́ kéwù yé but kò sákìdá tí àkìdá ọ̀dà bá rẹ̀ ti sí yẹn wàhálà ńlá ló máa jẹ́ tó pé kéwù yẹn gan in the end kò ní wúlò torí ọ̀gọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ ní àwùjọ nìyẹn tó bá jọkùnrin ni tàbí ẹni tó dàgbà ó lè ṣàwọn nǹkan kan dànù bó tó bá jẹ́ pé ọmọdé tá à ń rè ní àti mú kan ṣàkan dànù kò ní rọrùn. àwa bíbí crisis like uh, divorce ṣẹlẹ̀ láàrin lọ́kọláya ọkọ gborí dúró ìyàwó gborí dúró ó di pé wọ́n pín ọmọ ẹlòmíì tí ìyàwó lọ fẹ́ irú èèyàn bíi tiẹ̀ náà ni òun náà ò gbórí dúró àsìkò tí wọ́n bá rìlíìsì ọmọ wípé kó wà lọ́dọ̀ ìyá a kó wọn lọ sí birthday wọ́n á lọ jó wọ́n á lọ lùlù wọ́n á kó àwọn gift wá àwọn ọmọ ò tí ì dá kan mọ̀ gbà tí wọ́n bá dọ́dọ̀ bàbá tó bàbá máa ń sọ̀rọ̀ mọ̀rọ́jà wọ́n wò pé wàhálà bàbá yìí ti pọ̀ jù hákùnrán hákínní hákínní ó lè lè ṣẹlẹ̀ otherwise náà mo ní ọmọ àyà mi ìfẹ́ dákọ ó ní kéwú tóun kélé ní tí gbogbo àwọn èèyàn ń pariwo òun seventy percent ẹ̀yà òun but ìyá yìí lòun hate nípìnlẹ̀ torí pé kí ni tóun bá ti dé láti skul bá yá gbé akadari ẹ̀ wá gbé kurani ẹ̀ wá gbé kíni kò jẹ́ òun ó rí mú mi ó ní òun á hate ẹ̀ ìsìn lòun ṣe ń wá ń fẹ́ràn ìyá òun torí pé kí ni gbogbo kéwú tí òun lọ ta lọ ké nǹkan kan ìyá òun ti tọ́ka rẹ̀ fún òun ti mọ̀ ó ti kọ́ òun ti tẹ́lẹ̀ but n tó save tó save ẹ̀ ní pé kíkọra alẹ́ ò sí láàrin ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bàbá concentrate lórí ìyá òun kan kéwú but bàbá burú bàbá lè mú igi odó tí wọ́n fi pound odó yẹn kó làmú lórí ó lè ṣe oníṣẹ́jú òun ni bàbá òun fi ń ṣe yí pẹ̀lú ìyá òun ó ní òun wá òun pé tí bàbá òun ò bá tiẹ̀ ṣe yẹ gan pẹ̀lú ìyá òun ni bóyá ìyá òun gan bá ti yanjú pẹ̀lú ẹ̀sìn torí ìyá òun náà burú ṣé àwọn gbogbo ẹ̀ bá máàjì mọ́ra wọn bákan but eléyìí wọ́n ti kọ́ra lẹ̀ irú etí ẹ̀ náà ló lọ fẹ́ ìyẹn ọmọbìnrin tí bàbá máa ń sọ pé ẹ lọ ṣe mọ̀rọ́jà àwọn ọmọ máa ń sọ pé ìyá àwọn wọn ni wọ́n kọrin báyìí níbi patí tí wọ́n máa wọn lọ gbogbo ẹ̀ wá ń dojú pọ̀ mọ́ra wọn so in the same vein tí èèyàn bá lọ sílé kéwù kan ó lágbọ̀ọ́yé wọn ò lágbọ̀ọ́yé but wọ́n ní some kéwù wàhálà lè wà the best thing náà ni wípé kí àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin kí wọ́n túbọ̀ múra sí kéwù wọn it's very important tàwọn ọmọ ẹ̀yà lọ́kùnrin fíù nínú wọn ni wọ́n lè kéwù torí pé kí ni excuse tí olúkálukú mú wá náà ni excuse yẹn á jẹ́ àmọ́ kó é dẹ̀ ṣe excuse kì í ṣe excuse torí pé kí ni a kéwù gan èèyàn gbọ́dọ̀ fàsìkò lẹ̀ fún ó pàtàkì lára á jẹ́ àmọ́ yìí náà ni tó jẹ́ àjẹ́ àmú tọ̀run tí wọ́n gbọ́dọ̀ fàsìkò lẹ̀ fún so èèyàn wà bí yóò ṣe manage ẹ̀pọ̀ mọ́ra wọn but tí wọ́n bá ṣe bá sọ̀rọ̀ tó dẹ̀ yẹ pé ìsọ̀rọ̀ yẹn máa lápa kí èèyàn bá wọn sọ̀rọ̀ wà òkè. Hmm. sàmà the last one ni pé tí mo bí n tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé ibi báyìí a kà á kún pé a máa jáde ká lọ sọ nǹkan fáwọn èèyàn láti ṣàtúnṣe wọ́n máa léra léra wọ́n béèrè ọ̀rọ̀ sister night sister night sister night. a ti sọ̀rọ̀ lórí ẹ̀. bẹ́ẹ̀ ni sà wọ́n á fẹ́ kẹ́ sọ pé ó wà condemned ṣe understand me si. ó wà. ipe kò wà ok n tèmi dẹ̀ expect pé kí àwọn èèyàn ṣe ni pé n tó bá jẹ́ àbùkù tí àwọn èèyàn bá ń ṣe nínú tó ń ṣe yẹn. naam nìkan pé àkíyèsí àwọn èèyàn sí a ti rẹ́rìí pé àwọn èèyàn pé tó bá kú bí ọ̀la tíyàwó fẹ́ lọ wọ́n á da lẹ́kọ̀ọ́ á ṣe báyìí wọ́n á ṣe báyìí ìyẹn ni ẹ̀rí tí àwọn yẹn rí tó fi ṣe yín tó wá kù tí ẹ̀tọ́ ń ṣe bóyá wọ́n múra bákan. kì í ṣẹ̀rí tí wọ́n rí ní ẹ̀jẹ̀ fi ṣe. kì í ṣẹ̀rí tó bá jẹ́ pé ẹ̀rí i pé ó ní dìkádá obìnrin lẹ́kọ̀ọ́ kó tó lọ láti ìzì àti lọ ẹ̀ ni wọ́n á mú ibi tí wọ́n ti mú yẹn wọ́n á mú tán bẹ̀ but you know torí bí wọ́n ṣe ń ṣe kò bá wípé n tí wọ́n ń rí fa sí nìyẹn lọ bí wàá rẹ pé àwa náà dà mọ̀. ìsìnkú sọ pé kò rí bẹ́ẹ̀ ni kí tó bá ṣe program wọn eh, eh. wọ́n máa ń sọ pé wọ́n pe àwọn àgbàlagbà síbẹ̀ àwọn tó ti marry tó máa máa sọ fún wọn pé à ẹ̀yin màmá wa yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí nǹkan báyìí ẹ bá ṣe wọ́n lè padà ṣe láàárín ara wọn kàn wò pé àwọn máa kọrin àwọn máa ṣe gbá àwọn máa ṣàwó but dressing yẹn àwọn míì wà lóòótọ́ tó máa múra tó kù díẹ̀ ká ìmúra yẹn ṣe ọ̀nà sáà ìyẹn lèmi feel pé ó yẹ ká takù. àti tó bá yapa sí súnà tó bá yapa sí súnà nílé bẹ́ẹ̀ni tó bá yẹ pé gbogbo àkójọpọ̀ yẹn láti fi hmm. ṣègbìyànjú fi ọkàn obìnrin rinlẹ̀ ní tó máa ṣe ní ojúṣe rẹ̀ lọ́hùn ní ọ̀rọ̀ òkè. most times tó máa ń ṣe ní ọ̀sán. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب inshallah ní next sunday ibi láti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ inshallah tó ń túmọ̀ sí pé ká tètè make ẹ̀ débí by eight thirty àti máa débí pẹ̀lú ògọ́lá inshallah salamu alaykum tala.